رجع صحيح البخاري لأمير المؤمنين في الحديث الإمام محمد بن إسماعيل البخاري عليه رحمة الله في عجلة التعليم جيجور níbi tí a kà ní èdè wọn ní àdéhùn wọn lẹ́ẹ̀kejì بسم الله الرحمن الرحيم قال رحمه الله تعالى حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن هشام حلوى عن ابيه ان عائشه ام المؤمنين رضي الله عنه رضي الله عنها ان الحارث بن هشام رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي وقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل سلسلة الدهر وهو أشد وعلم ويفهم ويفهم مني ويفهم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي حينما رجلا لو كلمه فعلم يقول قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه واحد يقول شديد بس ويسكن عنه وإلا يبينه لا تصف لا تصفد لا تقص لا تقصد على قلبه نعم حديث ثلاثين من كتاب بدء الوحي ينقضي واحد بشد رسول النبي صلى الله عليه وسلم وأكثرين كتنجة واحد من إجازة هنا من إشاء ينعنشاء في الله من بلي ànábì ọlọ́run ọba lọ́wọ́ sọ ànábì wa sọ mọ́ àlẹ́wò sọ́nà ìyẹn ni pé bí ọlọ́run ṣe bẹ̀ẹ́ níṣẹ́ tí ó rán màláìkà Jibril lò sí òun ní jẹ́ wáhàyí الإمام البخاري عليه رحمة الله من ìtawà kọfí bẹ̀rẹ̀ tíra yìí òní tó tíra àjámẹ́rù sàṣì òun ẹni ọ̀rọ̀ nípa báwo là ń mẹ́rin ṣe bẹ̀rẹ̀ sí ní gba wáṣí ìgbàjà tó tó fà òun ẹni pé nínú nǹkan tí ó gbọdọ̀ yé èèyàn ní mùsùlùmí tó gbọdọ̀ dì sí ọkàn rẹ̀ tí kò gbọdọ̀ yé gbé àwọn nǹkan tí ó jù sínú ọkàn yẹn tí ó mú ṣoríire láyé àti àlùkìyámà kò síbi tó ti wá ju bí wáhàyí náà ló ti wá ìpín wa mọ̀ nípa bí wáhàyí yẹn ṣe wá sọ́ra pé ẹ̀sìn yéèyàn ni Al-Imam Bukhari alayhi rahmatullah wọ́n ní hadithi yìí Abdullahi bin Yusuf nílà wọn gbọ́ ọ̀rọ̀ yẹn ní ọ̀dọ̀ rẹ̀ òun gbọ́ lọ́dọ̀ Malik látọ̀dọ̀ Isham ibn Urwa Urwa gbọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ àbí tó bàbá Urwa òun gbọ́ látọ̀dọ̀ Ummuna Aisha radiyallahu anha. أن الحارث بن هشام أمنا عائشة ó ní sọ̀hábà tí ń jẹ́ Harith bin Hisham radiyallahu anhu سأل رسول الله صلى الله عليه وسلم قولوا يا النبي فقال قل يا النبي نبيك يا رسول الله وجيت يرون كيف يأتيك الوحي báwo ni wáyé ṣe máa wá ń bá ọgán bóòlù ṣe máa ń gba wáyé so bóòlù ṣe máa ń gba wáyé فقال رسول الله صلى الله عليه وسلم على دعاء تقي في أحيانا يأتيني مثل صلصلة الجرد كتي وأيوب أوان بامي yóò wá bí ẹni pé òun ń gbọ́ ohun àgbo tí wọ́n ń lu صلصلة الجرد ẹni pé ohun àgbo tí wọ́n ń lu tí wọ́n ń dún ti pé àǹfààní ìtumọ̀ sọ́sọ́lọ́tò jẹ́rọ̀tì yẹn ni pé ohun mọ̀láìkà yẹn ni pé sọ́wọ́tò hadith ìdá haraka òní pé ohun irin sẹ pé aago irin ní wọ́n fi irin gbá irin tí wọ́n wá dún gbágbágbágbágbá sọ̀rọ̀ wọ́n ní sọ́nsọ́ mẹ́rin ni pé mushabbahu hadha sọ́wọ́tò mẹ́lẹ́kẹ̀bẹ̀rẹ̀ wáhàyè. ànábì ń fi ohun yẹn bí ohun màláìkà yẹn ṣe máa ń dún ó ní wọn ń dún bí ẹni pé wọ́n ń lu aago tó ní agbára tó ànábì ṣàlàyé fún alahari tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì wọn ní sori yẹn wà wọ ẹ̀ṣẹ́ tó hó àgáyà olúmọ̀ ńlágbára fún òjò òun ló máa ń lè máa ń lágbára ẹni tí ọ̀nà tó lágbára jù tí wọ́n àṣìyí máa fi ń wá òun ni ọ̀nà tí òun máa ń gbọ́ agogo kó máa kí nǹkan máa dóbi agogo. àlejò wa ní kọ̀yẹ́ sọmù àìní tó bá ti di pé òun ò gbọ́hùn yẹn mọ́ tóun yẹn bá ti gé tóun ọ̀gbọ́n mọ́ ìtumọ̀ yẹn kó gé nìyẹn ó ní wà kọ́dé wa ẹ̀yìn tó àyìnbó òun ti gbọ́ nǹkan tí ibi tó ń fẹ́ gbọ́ wá yìí gangan òun ti gbà á lọ́dọ̀ mẹ̀láìkà Jibril ọ̀kọ́dọ̀ wa ẹ̀ tó máa kà á ní tó gbé wá níbi wá yìí òun ti gbọ́ pẹ̀lú bá gbogbo yẹn ti tó gbogbo bá di pé kíní ẹ̀ máa tọ́ gbà tí ó bá fi tọ́ tí fi dúró òun ti gbọ́ wá yìí tí Jibril fẹ́ mú wa ọ̀nà kan nìyẹn ó tún ní wa àṣeyàn nígbà míì yàtàmọ́sálù lẹ́yẹ mẹ́lẹ́kùn rọ́jùlẹ̀ ni onímọ̀láyíkà ó máa ń hàn sí òun ẹni pé yọ yọ sí òun gángan bí rọ́jùlẹ̀ ni gẹ́gẹ́ bí ọkùnrin ní èèyàn bí ọkùnrin kan tó òun rí bí ọkùnrin kan fọyọkẹlẹ́mù ni yóò mọ abá mi sọ̀rọ̀ directly fàáyí náà yà kó gbogbo tó bá ti wí mo ti ha mi nígbàgbé rẹ̀ náà sọ̀rọ̀ méjì tí Ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún àlàáhárí tìrẹ̀lẹ̀ yìí sọ Ummuna Aisha ó ní qalat Aisha radiyallahu anha Aisha náà wà ń sọ kọ́lọ̀n kọ́yọ́ ló sí ìyàlọ́wọ́ Aisha ó ní walaqad ra'aytuhu ó lè ní ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ ní yóò mọ̀ pé á ah, wá ìdí ìdíje tìlìyàwó mi ṣẹ̀dí ìdìlbàrù níjọ́ tó ṣe pé òtútù mú tuntun yẹn ní agbára lásìkò òtútù tí wáhíù bá dé fún ànábì sallallahu alaihi wasallam fàyẹ́ fún sọ́mọ àìhù tí wáhíù yẹn bá di pé ó bá sì ti lọ tán tí màláíkà jẹ̀mí lọ tán wà inna jẹ̀bí náà ó láyàtàfà sọ́bù àárọ̀kan olóòwò sì lè fi gbogbo wájú ànáyì báyìí ń ṣe ògbò tó ní agbára lásìkò òtútù tẹ̀lékè wá àyíbá tí mọ̀láìkà jìbìrì bá dé tí ó bá fi lọ padà ṣẹmọ̀ wọ́n ti mọ ọdún ṣe títí àwọn ọmọ rí tó tí ò bá dún bí irin àti irin aago tó yóò wá bí èèyàn tó wàá wọ́n ní àwọn tó bá wọ́ yẹn náà òun rí pé nínú òtútù báyìí ara nẹ́bí ó sì máa làágùn bí ọ̀rọ̀ wáhìí yẹn bí ṣe máa lágbára fún ànẹ́bí sí i. náà حدثنا نحو أبي بكر قال حدثني الليل عن عقول عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من بحث عن رؤيا اختارها في النوم فكان ما روى رؤيا إلا جاءت مثل فرق الصبح ثم كتب إليه الخلاء الخلاء وكان يقضي دمار الحوار وتحدث فيه وهو التعصب الدوام ذوات العرب قبل أن ينزع إلى أهله نعم حديثي يا لافت منه صحيح البخاري يحيى بن بقيس orí lọ́rùn Bukhari ni wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ ni wọ́n gba hadith yìí lọ́dọ̀ rẹ̀ رحمه الله قال حدثنا الليث العقيل قل الليث بن سعد أمي انظر النظر فينا لقد عقيل لقد ابن شهاب لقد عروة بن زبير ونجد ọmọ tí ó mọ́dọ̀ ọmọdé Àìṣà radiyallahu anha ọ̀rọ̀ ìbúlùbùlẹ́yẹ ọlọ́gbọ́lá tọ́dọ̀ Àìṣà radiyallahu anha anna àkàlẹ̀ ọ̀tọ̀ báyìí pé أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة níbi àkọ́kọ́ nǹkan tó kọ́ bẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ní wáhàyí ìpínlẹ̀ wáhàyí ẹni pé tí ń jẹ́ wáhàyí pọ́lọ́wọ́ bá ń fi nǹkan rání sí àkọ́kọ́ nǹkan tó kọ́ bẹ̀rẹ̀ fún àrùrọ́kọ́yá àfọ̀lẹ́hà aláàárín aládáadáa lọ́la nẹ́bì máa tó fàkánà láyà ọ̀rọ̀ ìyẹn anábì òkè ńláńlá kan ńlá já mísìlá fàlàkì sọ̀bọ̀ṣe àfi kí àlá yẹn kó padà rí gẹ́gẹ́ bí fàlàkì sọ̀bọ̀ bí mímọ́lẹ̀ àṣùbà yẹn ni pé tí a lẹ́nu sọ̀rọ̀ ọ̀sánlọ tó bá dára aláyẹ̀ yóò padà tẹ́lẹ̀ bí mísìlá fàlàkì sọ̀bọ̀ṣe bíi pé àtúbà mẹ́lẹ̀ ni ẹni pé nǹkan yẹn yóò kàn padà hàn gẹ́gẹ́ bó ti lá nǹkan yẹn tó ní padà ṣẹlẹ̀ nígbà tí ẹ̀sán náà nìyẹn tó bá lálá ìgbà tó bá di láàárọ̀ báyìí àti tó bá di lẹ́yìn ìgbà tí ó wáyé ayọ́kàn rí pé àlá tó ń lá yẹn ṣẹ ṣe tó ń lá náà ló ṣẹlẹ̀ nígbà tí ẹ̀sán náà nìyẹn lọ́wọ́ ẹ̀sán náà nìyẹn lọ́la apá náà ṣàlàyé pé nínú àwọn ọ̀nà tí ẹ̀rọ fi mọ̀ pé èèyàn ń súnmọ́ ọlọ́run èèyàn sì ń jìnà sí ẹ̀ṣẹ̀ òun náà kí ọmọ ní àwọn àlá tí pé àlá tí kó sì máa ṣe dédé kó yà láyọ̀ ọmọ ẹ̀jẹ̀ òdodo kí wọn lọ́la fún ìrẹ́kọ́ ṣẹlẹ̀ kó sì di bí ẹ̀yìn ẹ̀yọ́ ti gbàgbé ọ̀kẹ́ kàkíkà ẹ̀rọ ṣẹlẹ̀ lóòótọ́ tó àpẹẹrẹ pípé èèyàn súnmọ́ náà àwọn tẹ́lẹ̀ wá ní kò kí èèyàn tí wàá lọ ní aláwọn ọmọ ń tẹ aláwọn ọmọ ń tẹ kìí kẹrù mọ́tà láwọn ọmọ ń tẹ kìí kí ń dààmú rẹ̀ irú yóò sì ní ìsìnkúra jùlọ máa ń pè ẹ̀jẹ̀ sotori nígbà míì yẹn gbèsè ayé rẹ̀ tí wọ́n bá fẹ́ nílò fún òfin àwọn aláwùsù ni wọ́n jù ó dínú náà wọ́n máa ní kó òun jóná nínú náà wọ́n máa ní pé àwọn láyíká àwọn nínú ah, àwọn nínú náà àbúkẹ́ ẹ̀rí káwọn èèyàn náà ni wọ́n lé kí lójú wọn tó àbí wọ́n ń já wọn láti rí òkè àbúrò ń jóná gbúrú àwọn alákàlà àbí ilé wọ́n lójú wọn tó àbí kí ni wọ́n lé òun lójú wọn èjò yọ sí òun tí ọkàn rẹ̀ ò tá balẹ̀ tó máa ń jẹ́ àpẹẹrẹ iṣẹ́ burúkú tí èèyàn ń ṣe ń gbà mí tó máa ń jẹ́ àpẹẹrẹ iṣẹ́ burúkú àpẹẹrẹ iṣẹ́ burúkú yẹn ni pé tí o kò wá òkè á dìbò ń jáwọ́ níbi àwọn iṣẹ́ yìí alẹ́kọ̀ọ́ mọ́ àyẹ̀sọ́nà aládáadáa ní máa ń lá tó ẹni kó tó wà náà wọn àdéhùn náà wípé àlá dáadáa ó jẹ́ ìpín kan nínú sẹ́yìntì nínú ìpín sẹ́yìntì nínú pé èèyàn ti ń jẹ́ ẹni ọlọ́run ọba náà wọ́n ní sábẹ́ ìwà lára nǹkan yẹn ó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí yẹn ti lọ fún màṣúbìgà ilé yí àlùkọ̀là lẹ́yìn ìgbà yẹn lẹ́bi tí wọ́n á láìsí kùmọ̀dáwà lóhùn nìkan tòkí ló fà á tó nìkan ti láì kùmọ̀dáwà ni pé àwọn èèyàn ń ṣèbàjẹ́ ní àwùjọ àbúrúkú àwọn èèyàn ń ṣe láwùjọ bẹ̀rù ó ti pọ̀ jù ẹ̀yìn àmẹ́lì wa fẹ́ kó máa wà pẹ̀lú wọn ọmọ wa ń fẹ́ kó nìkan máa dá wà wọn wà kẹ́hánà yẹ kẹlu bí ọgọ́rẹ́ ṣẹ̀rọ ibi kẹta pé ní ọgọ́rẹ́ ṣẹ̀rọ ìdílé àmẹ́lì wa lọ lè ń dá wà pẹ̀ka ẹ̀nà kùfì àlẹ́bí ọmọ wa ṣe fàájì ń bẹ̀ ìtumọ̀ ìṣe fàájì rẹ̀ òun náà ni pé wà ó wá àtàẹ́bùdú àlàyálì ọmọlọ́lẹ̀ ń pè lọ́run fún àwọn ọjọ́ kan ràwátìrà ẹ̀dẹ̀ tí ọjọ́ yóò ti ní ó ń kà ó lè wọlé sí pé màá lọ lè lo ọjọ́ mẹ́jọ ní gọ́ọ̀rẹ́rà yóò ti lọ bẹ̀ bẹ̀rẹ̀ ni ó wà tó bẹ̀rẹ̀ ni ó dá wà títí olùkọ́ òkú jẹ́ lọ lè ló fi padà wálé tó kún òkú jẹ́ tó lọ ní ọ̀sẹ̀ kan yóò tó lọ ìmí olùkọ́ jẹ́ lọ lórí ọmẹwàá yóò tó lọ oníbàlẹ̀ ti ń ṣe yẹn oníbàkan náà kọ́pìlà ayẹyẹn ń zẹ àìlà àhìlẹ̀ yìí yóò tó wá padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ nígbà tó wá lù gbà tó lóun lò tán tó bá ti padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ lọ ìyàwó rẹ̀ náà wí òun áhàlù rẹ̀ pẹ̀sẹ̀ záwọn wọ́n lórí ìlàlẹ́ torí kẹsì lọ́mọ ń gbà wọ́n ṣe bá bá súnmọ́ ṣe máa ń mú ọ̀rọ̀ jáde nù áhàlù ara ilé rẹ̀ tó ìyàwó ni àlẹ́sọ̀ lè fi tẹ̀lé nígbà wọn. Kọ̀díjà òun ló wà lọ́dọ̀ rẹ̀ nígbà wọn. Kì í padà síbẹ̀. Ẹni wọn lè fi sí àwọn nǹkan tí yóò bá tún mú lọ́wọ́. Tó mọ ìyọ́nù jẹ́ ilẹ̀ Kọ̀díjà. Ìyẹn ni kí ó padà sọ́dọ̀ Kọ̀díjà fọ̀yàtọ̀ zẹ́wọ́dú lèmọ́lá ìmísìlẹ̀ à tó tó ń palẹ̀ mọ́ ìtúbà tó gbé lọ bí a oúnjẹ ìtúbà tó gbé lọ òun tó ń wọn ṣe nìyẹn tí lo ìgbà díẹ̀ tó tó padà wálé tó tó padà lọ hátà jẹ́ àwọn ẹ̀hákò ni òdodo wá dé fún àdínábì kí lòdodo òun náà ni alẹ́ islam. ìrìn pé àlùwà بعد النبي صلى الله عليه وسلم من wọn حراية نعم حتى جاءه الحق وهو في غار شراء هو عن غار شراء فجاءه الملك ملائكة وابا فقال ملائكة وابا يقرا ويركع قال نجني ما انا بخارج ممن تركع قال فعلمني فاخذني اقدمه فبطني يعني في قوب ميسكا يعني في بكي يعني في قوب مرة حتى بلغ مني الجهل kódà ipá mi pín ẹni pé ìlú bí bọ́ lọ́wọ́ rẹ̀ tó mọ àrùsálẹ̀ ni lẹ́yìn ìgbà ó tún ju mi kalẹ̀ tàbí kí n báyà mú ó tún ju kalẹ̀ bàkọ́ọ̀lì ó tún sọ́wọ́ mẹ́rin pé ìkọ̀rà àníkà قلت النبي منما أنا لقارئ أنني ما كع فأخذني جبريل تبامني فغطني ó fò mí yẹn pé kéèyàn kóyàn mọ́ra àfáàní ìyàlẹ́lẹ́kejì hátà abálàbọ̀ mí nílùú jàǹdà tó fi jẹ pé ó dúkòó ń gbó pé ìrọ̀rí agbára kankan sí mọ́ tó máa ọ̀fẹ́lẹ̀ ní ó tún jù mí kalẹ̀ فقال اقرأ قل يعني يوقع ما كع قلت ما أنا بقارئ ممن كان كعني قل فأخذني قطب ليلة كتابنا فغطني الثالثة ó tún kọ́ mi lára ó bò mí sí kan kò jẹ́ kí n jẹ́ kí n tọ́wọ́ ní kò jẹ́ kí n rí mú mi lẹ́lẹ̀ kẹta bẹ́ẹ̀ náà tó mọ àlùfẹ́lẹ̀ ni ó tún fi mí kalẹ̀ ó tún ní ìkọ̀rà fọ̀kọ́lá ìkọ̀rà bísí ọ̀rọ̀ bí kẹlẹ́rì kọ́lákọ́ kọ́lákọ́ ìmùsánà mi nà ẹ̀lẹ́kì ìkọ̀rà wọ̀rọ̀ bukẹ́ àkàrà bó ṣe ka ayà ní fún àlẹ́ ìtọ̀gbọ́n ìfọ́nlọ́bìnrin فرجع بها رسول الله قلنا النبي واقبي آية سورة النبي بيلو في اللي يرجف فؤاده إذا النبي يمدن إنه يمدن فدخل على خديجة أول صدر خديجة بنت أو يرجف فؤاده فدخل على خديجة بنت خويلد النبي رضي الله عنه خديجة وما خويلد رضي الله عنها ìyàwó rẹ̀ níjọba ẹ̀ ọ̀pàdà sọ́dọ̀ ìyàwó rẹ̀ tó níbi àwọn afáàmù ń ṣàlàyé pé ẹwà lẹ́nìtọ̀ mọ́ ọ̀dẹ̀sọ́nà pẹ̀lú ìyàwó rẹ̀ tó bí obìnrin orí máa rí nìyẹn obìnrin lè gbọdọ̀ jẹ́ kí

tó bí ẹ bá ti pèsèntì ara rẹ̀ náà ni o obìnrin ló pèsèntì ara rẹ̀ pé ilé ọmọ yìí ó lọ obìnrin ló ti pèsèntì ara rẹ̀ pé mo fẹ́ kó o gbé kó máa fi ọ̀rọ̀ rẹ̀ lọ mú bóyá bá ti pèsèntì ara rẹ̀ tó Khadija ó fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam tó ṣe dáadáa sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì náà wá nífẹ̀ẹ́ rẹ̀ sọ bá lẹ́bi ṣe rí nǹkan tó dààmú rẹ̀ báyìí ọ̀dọ̀ ìlànàbì lọ́dọ̀ rẹ̀ tó fọ́kọ́lá Khadija náà ó ní fàzánmálù fàzánmálù hátà dáàbà àìwò rọ́ọ̀rẹ̀ ó ní bàbá náà jíde ìlànàbì lọ́dọ̀ pé zammiluni zammiluni ẹ̀dá tó bomi ẹ̀dá tó bomi ìyẹn ni pé bí ká ní pé àwọn ọmọ náà ti ọmọ kéèké náà ti wà pẹ̀lú rẹ̀ nígbà yẹn ẹ̀dá tó fún mi ẹ̀dá tó fún mi zẹ̀mìlú ni zẹ̀mìlú ni àwọn afáàmì ni pé rè wá bó fi sọ gẹ̀gẹ́ náà ni náà ni alẹ́ mi gbé kalẹ̀ pé èyí tó fún mi ẹ̀dá tó fún mi ẹ̀dá tó fún mi ẹ̀dá tó fún mi ọ̀dọ́mọlú àwọn ẹ̀dá tó fún mi hátà bá a bá àìlèwò rọ̀ òwúrò tó fi di pé wàhálà ètò bá òun ó fi yà kó lára rẹ̀ ẹ̀kọ́ kan rẹ̀ balẹ̀ ìdààmú rẹ̀ lọ. فقال لخديجة وأخبر الخبر على الوقت والصندوري فخديجة من جمهوري لنتشل انتشل لكي ينكروا أربع ملائكة ينكروا أربع مكنكر تقول ولقد خشيت على النفس الورى نسم باني مما كتن شمزمي شبه قلوا كبايري فقالت خديجة Khadija wá ní kálá ẹmọ obìnrin dáadáa o kálá àbíṣà ní rárá wọ̀lọ́ ìmọ̀ yóò sí kọmọ́ ó ní mo fọlọ́wọ́ bá búra ọlọ́run ò ní dojú tì ọ́ abadan láéláé ọlọ́run ní yẹ̀yẹ́ rẹ̀ láéláé innaka latasilu rahima ẹ̀rí so àwọn alẹ́sọ̀rọ̀ sọ́là mú ṣe dára débi pé ìyàwó rẹ̀ náà mà kó yẹ dáadáa rẹ̀ kọ́lí yàtọ̀ wọn pé ìmẹ́kàlá sọ́kùnrin ọ̀rọ̀ ṣìnà ó máa ń ṣe ẹbí papọ̀ ẹni tí máa ń da ẹbí papọ̀ ní ọ́ tó yẹ ni pé èyí ta burú fáwọn ẹbí rẹ̀ èyí ṣèyàn bú nínú mọ̀lẹ́bí rẹ̀ tòyí náà jíká tó rí pàtàkì pé òun da nínú ẹbí ìyẹn gbọ́dọ̀ dáa kọ́lọ́ ìyàwó yẹn kí ìyàwó yẹn ló bu amọ̀ rẹ̀ kí ẹnì yìí ti da táwọn ẹbí rẹ̀ o ṣẹ̀pẹ́ kọ̀díjà ti ṣe kò fi ń jẹ́ bí rẹ̀ ìyàwó rẹ̀ lọ jẹ́ àmọ́ mọ àwọn tí ń jẹ́ ẹbí àlejò bọ́ àtúnlá fún pánàbí da sí wọn tó àwọn kẹta mọ̀ kọ́ lára àlejò bọ́ àtúnlá náà ká ṣu ẹbí wa papọ̀ àwọn ẹgbẹ́ wa àwọn àbúrò wa àwọn àbúrò bàbá wa àwọn bàbá wa àwọn màmá wa àwọn ará lólé wa káwọn ṣe dáadáa pẹ̀lú wa káwọn ṣe látara ma káwọn ṣe dáadáa pẹ̀lú wa tó mọ́jì kí wọ́n rọrùn rẹ pé ìyẹn ọbú ni ọ́ oníwà ọbú ni ọ́ tó kókò tí ẹ̀ wúlò wọ́n ní ká máa ròyìn bẹ́ẹ̀ wọ́n sọ fún alẹ́ sọ̀lá ọ̀sánlá pé ìnákẹ́ra tásìlò rọ̀ṣìnà wọ́n máa ń fi ẹbí papọ̀ wọ́n tá mìíràn kẹ́lá bákan náà wọ́n máa ń gbé ìṣòro fáwọn èèyàn ẹni tí ìṣòro bá bá wọ́n máa ń bá wọn kópa síbò ní ìgboro yẹn ó ti lọ omi pẹ̀lú òfin yẹn ló ń gbà mí kó rẹ̀yàn kí ọ̀rọ̀ lè kíyàn kí ọ ṣàdúrà fún yàn ara fún yàn bá yàn تعمل الكلا وتكسب المعدوم كلا والنبي ثم نمشي ومن فوين تيوني تيوني ومن فوين مثلا وتقري الضيف ومن شقنا عليه أو وتقري الضيف tálejò bá bá ọ ìyàwó àdẹ́bì ní sọ fún kan wọ́n tí tálejò bá bá على زوائد الحق على زوائد الحق مثلا والذي هم رأي الله على زوائد الحق في كتنبات الوجود ẹni pé ẹni tó ń lòdòdó tó ń tó lórí òdòdó tí wọ́n lábá wá dé bá lórí òdòdó yẹn wọ́n lẹ́yìn wọ́n ń dìde sí òní pàtì ṣẹ̀gbọ́n mi nìsín yóò fẹ́ ṣe dáadáa dáadáa yóò ti fẹ́ yí lọ́wọ́ tó òní lọ́kọ́ lọ́mú ọ kọ́lọ̀ mú ọ ní afẹ́ ti dada nígbà míì tí ó ti yí yàn lọ́wọ́ pé á á ṣe pé dáadáa ló ti ń ṣe ọ̀rẹ́ mú táwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ máa búrò rẹ̀ tó lọ́ba nínú ẹ̀yọ́ bá ti kiri pé á ah, á ah, kò sí lẹ́ni bá wọn wọn ni ọlọ́run mú ní káyọ̀ wá ìdọ̀dọ̀ àbà irú kan báyà lẹ́nu òjijì tó ti lá dáadáa ló rẹ̀ kò lẹ́ni aburú tó tó ẹ̀yinú àìlànà wá ìdọ̀dọ̀ àbà tí bìtì náà bá dé báyìí ní ìdí òdodo wà nẹ́bí òun àwọn èèyàn lọ́wọ́ ni ṣẹ́gbẹ́ni ní ọbẹ̀ jíra ní ìdí òdodo di bìtì náà tó di wàhálà fún ha ah, kò lẹ́mi báwọn ha ah, lọ kúrò àìmọ̀ ńlá kọ́ra ńgbà mi kiri pé bóyá ìlú yìí mo ti rẹ́ nìkan kiri pé ó fẹ́ sànú èèyàn ni sóyá wá sún lọ kẹ́mi yẹn kí wàhálà wa ṣẹlẹ̀ bóyá àárẹ̀ lọ́lá kankan ṣẹlẹ̀ yẹn.

èèyàn ni ẹni tó ti dáadáa bá yí wọ́n mọ̀yàn lọ́wọ́ tó ìyàwó àjẹ́bì ní ń sọ gbogbo àwọn nǹkan ìyàwó kọ̀díjà ó ní fàǹtàrà kọ́tìbì yìí kọ̀díjà kọ̀díjà bá tún dìde wọ́n lè wà lẹ́bi ọ̀yá kálọ̀ hátà àjẹ́ bí i wọ́rọ̀ kọ̀tìbò lọ́fẹ́l kọ̀díjà wà mú lọ sọ́dọ̀ bàbá kẹsàn-án pè ní wọ́rọ̀ kọ̀tìbò lọ́fẹ́l bẹ́ẹ̀ ni بن عبد العزة ابن عم خديجة ọjẹ́ ọmọ ọ̀nkú bàbá Khadija ẹni pé ọmọ ọ̀nkú kọ́sìnì yókùdé ọmọ ẹ̀gbọ́n bàbá Khadija ni ẹni pé bàbá wáraka yẹn àti Khadija àti bàbá Khadija bàbá kan náà ni ẹ̀gbọ́n àtàkùn ni wọ́n jẹ jẹ́. olùwàkẹ́ náà imra an qad tanasara fil jahiliya waraka yìí ó jẹ́ ènìyàn kan tó ṣe pé òun ń ṣẹ̀sìn náà fọ́ọ́ ìlànà christian ní í ṣe fil jahiliya bàtàwọn èèyàn ń ṣẹ̀sìn ẹ̀bọ ẹ̀wọ̀ sọ̀rọ̀ bùkọ́ ńlá ń kàyé wọn. ó ní pé lásìkò tí àwọn èèyàn ń ṣẹbọ yẹn àwọn kan bẹ sí oníṣẹ́lẹ́bọ ara wọn ni wàrà kan tún bóyá náà ń bẹ̀rẹ̀ tó lágbára ni ẹ̀bà ẹ̀sẹ̀ ẹ̀bà ẹ̀sẹ̀ tí pé wọ́n kú kọ̀díjà ni àbí ọmọ wọn kú kọ̀díjà ni tó owó ò bá wọn ṣe bọ́ níbi èlébi àbátáwọn èèyàn ń ṣe ẹ̀sìn ẹ̀bọ kódà alẹ́sọ̀ wọ́n tó lọ́n padà sọ pé òun rí wáraka rọ̀ àìsù wáraka yẹn ṣí ìjànà wáraka rẹ̀ rìn lọ nínú àlùjànnà tó ẹ padà gbọ́ nítorí padà ṣẹlẹ̀ sí àdéhùn ní pé a òun lè lo àdìgbẹ́ náà ọkọ̀ nípa èsì kì í ṣẹlẹ̀ bọ́ lásìkò yẹn àwọn fáwọn ọmọ sọ̀rọ̀ yìí pé irú eléyìí ní ìsìn ẹ̀wọ̀n bá ṣe rí tó jẹ́ clarification pé áá wárákà ò kì í ṣẹlẹ̀ bọ̀ Abdulmutalib àwọn pàálẹ̀ gbọ́nà mẹ́láyé gbà wọn o gbọ́nà mẹ́láyé o so àtùgbà yẹn náà ni ìyá nẹ́bí bàbá nẹ́bí àsìkò òun náà wà ámìnà òun náà wà tó jẹ́ ìyá nẹ́bí táwọn náà bá ṣe irú eléyìí ni ààrí àkọọ́lẹ̀ rẹ̀ ààrí àkọọ́lẹ̀ rẹ̀ náà ni àwọn èèyàn tó máa ń bá àwọn alìsùn náà tó máa ń bú wọn tó tó tó fẹ́ sọ fún wa pé mùsùlùmí ni yá mẹ́rin àti bàbá ìmẹ́rin tó fẹ́ sọ bẹ́ẹ̀. jẹ́lẹ̀ iná kò gbọdọ̀ yọ lẹ́nu àbú Ibrahim lórí ọmọ Ibrahim àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà wọn kì í ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ náà ni nàbí ọmọ yìí yẹn nìta ni nàbí ọmọ Lut ọmọ rẹ̀ kì í ṣe mùsùlùmí ìyàwó rẹ̀ kì í ṣe mùsùlùmí. nàbí ọmọ inú ìyàwó rẹ̀ kì í ṣe mùsùlùmí wọ́n jọ gbé papọ̀. tó fìràáhùn ìyàwó tí ẹjẹ́ kí ni ó jẹ́ mùsùlùmí alẹ́bí bọ̀rọ̀ ní kẹfìrí bàbá rẹ̀ kẹfìrí ní màmá rẹ̀ tó kí wá nípa lẹ́sọ̀ lọ́sọ́lọ́ mi wá ju bí ọwá jẹ́ bí àjòjì tó kò sẹ́kù jí ń bẹ̀ ọlọ́run bá ẹ̀dùn ọ̀jẹ́ kò níran ọlọ́run ọ̀lẹ́bí ọlọ́run yìí ti pàṣà iná ni kí ọmọ tàdúrà kọ́ ọmọ ní ìmọ̀ ń gbọ́ tí bàbá ẹ̀ kí ni wà yìí Eh, ẹni tí mo ń ṣàdúrà láàrin lọ́gbẹ́ ti ṣá yìí làìlàdá ni wa yìí tó mo ti gbọ́ pé nìkan lọ́wọ́ ti pàkíyèsí wọn gan ìyá mi bàbá mi lẹ́bi ìwọ̀n yìí ṣàdúrà fún wọn òun lè gbá fà kan rí láyé tí ń sẹ̀ ìyá mi bàbá mi lẹ́bi ọlọ́mọba wa mú ọlọ́mọba wa kẹ́ wọn. a wọ́n yìí máa dápọ̀ àbútọ́ níbi náà àti àbúláàbì náà fọlọ́mọba yìí ká àbúláàbì tó kò lọ ìmọ̀ ìmọ̀ ni ẹ ìmà ìmà ní onítọ̀rẹ̀ tọ́rọ̀ owó kì í ṣalábù wọ́n máa rọ bùkà tó bọ̀ láàmì nílà àyè tọ́rọ̀ yẹn ṣalábù kì í ṣàkóso fẹ́rẹ́ tó dá wọ́n tó bá sin ọlọ́run ó gbẹ̀sán rẹ̀ wọ́n mọ̀ ìyá ẹ̀mẹ́lì mi kọ́ da zọ́rọ̀ sí ń kọ́ ìrọ̀rùn yàrá wọ́n mọ̀ ìyá ẹ̀mẹ́lì mi kọ́ da zọ́rọ̀ sí ń ṣàrọ̀ yàrá tòkẹ́nì kan wà sí lọ́run kó ṣẹbọ kó fi kú sórí ẹbọ tẹwa ní fún bàálà alálàrí Ibrahim inú ẹ̀ ń tọ́lọ̀ Ibrahim Khalila olúwa mo mú Ibrahim ní ọ̀rẹ́ ayò fẹ́mi ọlọ́wọ́ tó ti bàbá àti ó ń ṣe mùsùlùmí kò sì lè gbà tó lóun tó ìṣòro àrùntún náà rí wọ́n pé bàjẹ́ wọ́n wà lórí olódò bàjẹ́. náà gbà tí àmẹ́lẹ́sọ̀ wọ́n wà lẹ́sọ̀ láìláì ní Khadija radiyallahu anha wọ́n mú lọ́dọ̀ Waraka bin Nawfal tó ẹ̀rọ wọ̀rọ̀ Waraka wọ́n ní Waraka يعني يكتب الكتاب على العبراني قلوما قا سرع انكم قمك يلد عبران فيكتب من الإنجيل بالعبرانية إما إما إنجيل يعني في في آه، آه، النبي النبي عيسى ẹni pé báyìí wọn máa ń kọ́ pẹ̀lú kíni pẹ̀lú èdè àgbàràn ní yàrá ṣàlọ́ tó máa kọ́ dáadáa ìtọ́wọ̀ ní ayé kùtùbà kórè kan wọn máa ń kọ́ káyọ̀ ọ̀kadà ṣe é kọ́ ní kẹ̀bí ọ̀run àgbàlagbà ní wárọ́kà kọjá àìníyà kọ́dà ojú rẹ̀ ti fọ́ nígbà yẹn. fọkọ́dà bẹ́ẹ̀ wò kọ̀díjà wọn sọ fún bàbá yẹn pé اسمع من ابن أخيك وتكون الضوء ورسي وما هي وما على فيسو من كان النبي صلى الله عليه وسلم فقال له ورك ورك واني يا ابن أخي وما يعني ماذا ترى لي فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما راى alẹ́dùwà sọ kábàrọ̀ náírà àìntó òun rí wá sọ pé mo rí nǹkan báyìí tó mo wà nínú gan ìrọ̀ mo ń ṣe ìbádàá mi jẹ́jẹ́ ẹ̀mí mi kan táwọn èèyàn ń ṣe nínú ìlú tó táwọn wà níbẹ̀ àfi bí mo ṣe rí ẹnìkan ló bá dé ló fún mi mọ́ra nítorí pé kí n máa kà ẹ̀mẹ́ta ló ṣe bẹ́ẹ̀ fún mi wọ́n á sọ wípé kọ́ńtà bí mi rọ̀ bí tẹ̀ kó ti há kí nìyẹn kò ní gbàgbé máa. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علك اقرأ وربك الأكرم قلوبك كفور بار بطو سرية فقل له ورقة ورقة واني هذا ناموس هذا ناموس وني آه جبريل وني واجب الذي نزل الله ala Musa òun náà lọ́wọ́ lọ́wọ́ sọ kalẹ̀ fún anabi Musa wà nínú wọn ni yà laytani fi ajada ẹnu a ah, ó ti dùn mí tí ní jẹ́ ẹni tí ó lágbára laytani akunu hayyan a ah, kì í wà láàyè ìdí yóò kórè ju kakọ́ òun ká bàtà àwọn ìjọ rẹ tí wọ́n bá lé ọ jáde kúrò nínú òdu tó ń jẹ́ kó gbélé tó tí ó ṣẹlẹ̀ sí ọ yìí ó padà wọn ẹ kò sì wà láyé gbà wọn ẹ ọlọmọdé wà láyé o fàkọ́lá rẹ̀ tó lùmọ́ ìtọ̀lọ̀ sọ̀rọ̀ aláìwá ni àwọn ah, amókòròjú ya àwọn amókòròjíhùn àwọn amókòròjíhùn táwọn ènìyàn àwọn ará ilé mi wọ́n sì lé mi jáde àwọn ìjọ mi wọ́n takò mi kọ́lá náà wárọ̀kà ní bẹ́ẹ̀ ni إن لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عوديا oníkò sẹ́ni kan tó gbúrú tó fẹ́ ṣẹlẹ̀ tó tó fẹ́ gbé lọ́wọ́ yìí kò sẹ́ni tó bá gbúrú rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn máa ń di ọ̀tá rẹ̀ ni àwọn èèyàn máa ń sọ̀tá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. wà á ní obìnrin kìíní ìyàwó mọ́ a ti wá ṣe pé gbà tó lọ́wọ́ wá sí ìtọ́ di òjíṣẹ́ tó bá bá mi láyé ni ọjọ́ táwọn èèyàn bá fẹ́ rán ọ أنصرك نصرا مؤزرا أحمد باتي رمضان من نصرا مؤزرا ní ìrànwọ́ gidigidi gan ni bá ṣe fún ọ ẹwọ kan òun ti ń pláàni kalẹ̀ pé á ah, kọ̀rọ̀ bá ti wà láyé ìjọ tí ọba bẹ̀rẹ̀ mission rẹ báyìí sọ bẹ̀rẹ̀ nítorí ọba ti rán á ìrànlọ́wọ́ ah, o nígbà fún ọ o mẹ́lẹ́mìíràn ìṣàkóso لم ينشب ورقة أن توفي ونقب في ورقة وقد سطر الوحي بينه وبعد وعي بعد إن في جبريل وما وعي صفى النبي صلى الله عليه وسلم ببعض سو رمض ده ọ̀rọ̀ wáràkà ẹ̀rì kí n mọ̀tọ́lẹ́ kọ̀ọ̀kan lẹ́bí sọ̀rọ̀ sọ́nà ní wáràkà ọwọ́ àlùjọ́nà ó rọ̀ wọ́n rí tó ń wá àlùjọ́nà báyìí tó ń rìn ní àlùjọ́nà òun náà ni pé wárọ́kà àkọ́kọ́ kò kí ń ṣẹlẹ̀ bọ́ lásìkò táwọn èèyàn ń ṣe bọ́ jẹ́ńlẹ́yìn náà òkè wá ti kó tó wá lóhun tó wà sàgbẹ̀nà tí ní ìtàkù tí ń tèmi yìí ó ní tí wọn náà bá ká tí ìdámẹ́bí ọlọ́run rẹ bá ti dé báyìí tí ó kò tí kò tí bẹ̀rẹ̀ tó tó bá ti bẹ̀rẹ̀ ìjà ọkùnrin tèmi tí ń ṣe yìí tó jẹ́ pé ìṣẹ́bọ ń tẹ̀lé ọ̀ so báwọn yẹn ṣe pọ̀ ẹgbẹ́ sísèmọ̀ náà ni kí ó kékeré kò dáa ìmọ̀ ń dájọ́ mọ́lẹ̀ ni kẹ́kẹ́ bá kí ó kúrò àbáyé pé kì í ṣe pé ìjọsọ́sọ́ ní àlùṣe ló kàrọ̀ bí àlùṣe tí yẹn ké tó ti jinlẹ̀ ó padà ké kan àwọn òdodo kan ẹni tó bá fara ajábù dáadáa kọ́lá yìí wọn ajábù sáré ní ìyàrá kàdúyé yàrá ibẹ̀ ń bẹ̀ tó bá ń ka àwọn kútọ̀ ọmọ ń kọ kútọ̀ bò kútọ̀ bá ọkùnrin kan fẹ́ pẹ̀lú kéèkì àṣàáì àyàdì sínú àwọn kútọ̀ bá tó gbajúmọ̀ ní kò sí ẹni tó bá fẹ́ ádàb tó bá jẹbi báàbù tọ́ra kò sí wọn kọ́ kọ́ kútọ̀ bá kóra nù wàyẹ̀ kí ẹni wá sí àbájé kì ní wàyẹ̀ kí wọ́n béèrè kútọ̀ bá kéèkì nìyẹn òun náà ránṣẹ́ mi ní àsìkò jàìlẹ́yà òun náà wá ní kò í ṣẹbọ pẹ̀lú àwọn èèyàn àwọn tí báyìí ní ṣẹbọ alágbá bí ṣẹbọ ń gbà wọn ìjọba òun tẹ̀sìn àmìsíyà ìlànà ànẹ́lẹ́bọ̀ ẹ̀yìn lòún wà ní tiẹ̀ ìlànà rẹ̀ ló sọ fún wa pé wá òun ní ṣẹbọ sòun náà wá ní kótópà tí mo lọ lè ń ṣe tí mo lọ lè ń ṣe wá sí láàrin ìjà fáwọn èèyàn ní wọ́n pe ọjà kan ní sóko ọ̀ká ọjà ọ̀ká tó mo lọ lè ń ṣe wá sí mbẹ ìdí àtẹ́kọ̀ọ́ sọ náà àìsàn náà ṣe lẹ́yìn àti kẹ káyọ̀ ìwọ nípò sí ẹ̀yin tẹ́lọ àrẹ́jà nípò àrẹ́jà tí tí wọ́n ti máa lè ka pọ̀ án fáwọn èèyàn kódà ìtẹ́ àmẹ́lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ ní pé ẹ má pẹ́ láàrin ìjà ẹ bá ti ra ń tẹ́lá tẹ́ jáde ìdìbò mẹ́ torí pé nínú àwọn àyè tó burú láyé náà ni tí wọ́n fẹ́ ṣe dáwà ìyẹn máa ń kọ́ ẹ̀kọ́ dáwà ni máa ń kọ́ ẹ̀kọ́ dáwà náà ni ṣùgbọ́n pé ọkọ̀ kìlá wà mú òun náà lè tí wọ́n láàrin àwọn ọmọ tí wọ́n àti fáwọn èèyàn bí kí wọ́n ní ọlọ́dẹ ọtí lọ́dẹ tí wọ́n àti fáwọn èèyàn wọ́n ti mọ ọlọ́dẹ ọtí lọ́dẹ tí wọ́n àti fáwọn èèyàn àwọn ọmọ ń pọ̀ jù mẹ́rin à ó ní débẹ̀ ó wà á yẹ bòmí tó ti mọ ọlọ́dẹ pàdé wọn ni. tó náà tó mú ìṣòro fún wa àbíkẹ́ ìṣòro kó yíyan kí ìlànà àlùsùn náà kó yíyan mẹ́rin òfin ní máa lọ ìlérí ohun ìgbẹ́pọ̀ máa ń kí ó fi bàbá kan bàbá yìí bẹ́ẹ̀sì la mọ́ pè wọ́n kùrẹ́ṣì ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìlànà àwọn kùrẹ́ṣì wọ́n ní pé àtẹ́wádẹ́kọ̀ọ́ ẹ̀ bá wọn àrẹ́jà náà wọ́n kọrin tó wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ààrẹ ìjàdá máa ń dúró sí tó wà tọ́lọ̀ wá ń kí sínú ẹ̀yìn bàbá rẹ̀ lọ́wọ́ ṣàtì bàbá bàbá yìí gbẹ́ ẹ̀ tó bá mọ bàbá rẹ̀ ọmọ orí láwà ní báyìí bí àwọn ọ̀pọ̀ ń lò lọ wọ́n dàgbà gan tòmúgbà kúrẹ́sì ẹ̀ wọ́n kúrú gan tọ́lọ̀ fún wa àmọ́ gbogbo ẹ̀ bá ti wá ti kọjá lọ́sùkúrú bàbá yẹn wọ́n ní àyàdé ni pé wọ́n wá sí ní sílẹ̀ pẹ̀lú nǹkan ń ṣe nípa àkùnrin sí wọn tí wọ́n bá rí oṣù lókè láì wọ̀n ní bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́pàá lọ àbá tó náà fún wọn ní sábà sí wọn padà sí mọ́ ó lè fi ọdún mẹ́rin jọ fún ọ̀sẹ̀ tí wọ́n padà wá ṣaláì ìgbà tí wọ́n rí àwọn ẹ̀rí tí wọ́n kú gbà wáyé kí ni ẹ̀dá lójú lọ ní nítorí owó nípa wọ́n sì ní àyàfọ́ nílẹ̀ wọ́n wá lọ sí àárín ọjà wọ́n mọ̀ tó wà sí bẹ́ẹ̀ á ti lè bẹ̀rẹ̀ àwẹ̀ ní òní ìjọ kejì ìjọ kẹta àti ìjọ kejì ìjọ kejì wọ́n ti ìjọ kẹta nígbà míì gan wọ́n wà gbé wà sí lọ sí ọjà wọ́n wà ní èèyàn ará lọ rí bólẹ̀ tí wọ́n tútẹ̀ nígbà rẹ̀ wọ́n wà gbé nígbà tí wọ́n yìí tí ń bọ̀ ẹ̀. òní àwẹ̀ ẹ̀rọ lẹ̀ ń gbà oṣù ẹ̀ tí ìrọ́sù tẹ̀ ń gbà rẹ̀ àwẹ̀ ẹ̀rọ ọkọ̀ wọ́n gbé láti wọ́n tó gbé kalẹ̀ gbàtọ́ náà wọ́n á ní kí fún àmẹ́lì ìdílé bàbá bàbá tí wọ́n kò lè àpé àwọn àkùrẹ́ tọ́ba ti lọ́wọ́ lóṣù báyìí àwọn náà bẹ̀rẹ̀ àárẹ̀ wọn tọ́kadà jàpó láwọn ẹni yẹn tó lẹ́yìn ìgbà yẹn àbá wa ní pé àtòyìn ti wá àti lọ́wọ́ láàrin ìjàmá àmẹ́lì ìdílé wá àti ìkékùrá láàrin ìjàmá wọ́n ti wọ̀nà tuntun wáyé fẹ́ wọ́n lé àwọn ìṣèwádìí àwọn ọmọ ilé gbogbo nǹkan wọ́n máa rojọ́ wọ́n máa rajà wọ́n máa ṣe ìpàdé wọn kéré gbogbo àwọn èèyàn báyìí. àlẹ́ àbáyé sọ pé èmi mm, ṣe mm, mm, wá sí àwọn ìjà náà. sọ èyí ni wá sí àwọn ìjà ẹ̀ẹ́dá lọ sí kẹ́ ẹ lọ sí ìṣẹ̀lẹ̀ aká yìí. yàrá mi tún lọ kọ́ yẹ lọ́wọ́ àgbà tó ń gbé sàrẹ̀ náà. قلم ولم أعرف الشهاد وأخبرني من أبي صادق عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة واحدة قال في حديثه بما أنا أمشي استلمت صوتا من السماء من السماء استلمت صوتا من السماء فالقحط بصري فإن الملك الذي جاءني بشراء فوعيت فوعيت كرسي بين السماء والارض فرأيت عن قاداتهم فقلت جملوني جملوني فأنت الله تعالى يا أيها المدثر كنت فأنذر توقف فكبر إلى قوله وكل يتفاهم شوف الجسد فحل الوحي متابعة نعم تحدثت لك من كتاب بدر الوحي من صحيح البخاري هنا ان شاء الله يبقى وحينا هنا هنا من ti aláìyá ẹ̀ẹ́kẹ́ gbẹ̀yìn ní òní. náà ibùn Shihab ni ìmáàmù Bukhari ìwọ̀n gbọ́ọ̀rọ̀ ìlọ́dọ̀ rẹ̀ rahimahullah oní wa akhbarani Abu Salama bin Abdurrahman أن جابر بن عبد الله الأنصاري قال إن جابر بن عبد الله الأنصاري وصبي من قيار مدينة من جابر وهو يحدث عن فترة الوحي قلت نقع wá ṣe ìtọ́ já ṣẹ̀pàtọ́ lẹ́ẹ̀kan pé wáyé wá sọ lẹ́yìn ìgbà tí ọlọ́sọ́dọ̀ wárọ́kà tán àmẹ́bí ò bá rí wá ṣe ìmọ̀ kò rí ní tó ṣẹlẹ̀ mọ́ ń jọ sí láàdé. فقال في حديثه قني النبي صلى الله عليه وسلم من يوروري وكيف بينما انا امشي لين باتي وايتي دا tí kò wá má oníbẹ́yìnàmá ana amṣi onímọ̀ kan rìn lọ ìdí sami'tu sawtan min as-samaa ń bá gbọ́ òdùn kan láti sánmà farafa'tu basari ń bá gbójú òkè fa'idha al-malaku alladhi ja'ani bishira ń bá rí pé yé màláíkà tó wá bá mi ní lọ́rọ̀ ìrà níjọ́sí òun náà ni ó tún dúró ní òkè yìí o. ولم يحدد جالس بين كرسيين اوكي جالس بين ورفعت بصري الذي جاءني جالس على كرسي نزول ملائكة يقولوا لي أجا أجا يواني بين السماء والأرض أو أني وفري في السماء في الليل وني فرعبت من فرعبت منه هو أباني من بروه onífarajá ètò mo bá padà sílé lẹ́lẹ̀ kejì ẹ̀gẹ́yìn bá kó tu zẹ̀mẹ̀lú ní zẹ̀mẹ̀lú ń sọ pé dákùnrin yé dákùnrin ní dákùnrin ní o mo tó yí sọmọ́rí فأنزل الله تعالى فلو أطايا يكالك يا أيها المدثر كن فأنزل ìwọ̀n tó ní pariwo pé sọ́jà tó bù ọ́ kúrú jìdí lè fa ọ́n bèèrè ẹ̀yà mọ́lọ́dé tí ó àti fáwọn èèyàn ó ní ila qawlihi ọkà dídí pé wọ́n rojizá fáhìṣẹ́ ẹgbin kò jìnà sí yẹ́yọ́ ni mo dẹ́ fi kun fa ọ̀rọ̀ wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa rojizá fáhìṣẹ́ tó àwọn àyà yẹn òun ni àbí sọ́rọ̀ ẹ̀rẹ́dẹ́ àyà yẹn òun ni sọ́rọ̀ ẹlẹ́kejì àbí wá ẹlẹ́kejì tó wá ó ní fa hamiya ni wáhìyù wàtàtà bá a. فهمي الوحي يعني فحمي لي فأمي الوحي وتتابع من وعي بعد سنين دي وتتابع لغا تتهيلا وهيك بكو جامن دائر يوعي آية سبر سنين سبيرا وسبيرا وسبيرا وغنانية وتتابع انتو قلت سبيرا وسجامن أي كثر الوصول وهو مرجئه ويكون فهني الوحي إفاء سوان وإلى ونبه ومن جبريل وان وإلى وليلة وليلة وليلة وليلة وليلة تتابعوا عبد الله بن يوسف وأبي صالح وتابعوا هلال بن رزاد الزهري فقال يونس ومعمر ونبوادره نبوادره من الاتنين أو الكثير oúnjẹ ìfihàn máa rí ìwádìí tó bẹ̀rẹ̀ àmì mi ò rí àwọn nǹkan yẹn tó kájú àìdí. Bíní ńlá tó bá ti ní ọjọ́ mẹ́jọ, a máa bá ẹlẹ́kàárùn-ún lọ. سبحان الله وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب نعم، أرواح الله، كيف يأتي شلائره؟ tòkè wàá gbà pé ẹnìkan o ọba ti lálàá ara rẹ̀ ọ̀fẹ́ tó ìyàwó rẹ̀ lérò ìtẹ̀kọ́ dùbà rẹ̀ torí kì í ṣe ànábì ọlọ́run tó ànábì ọlọ́run àwọn ni àwọn arọ tó bá ti lá ìṣe ìṣẹ̀kọ́ra wá sí ilé àwọn táwọn ń pè ní aláwọ̀ ànábì ọlọ́run wá sí ilé ìnáwó fà ànábì ọlọ́run àti ìmọ̀ ìgbà tó lára wípé òun pa ọmọ rẹ̀ ó ti mọ̀ pé ọlọ́fẹ́ kò pa ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ lórí kó lé ní kẹ̀kẹ́ fọ́lọ̀ kò lé wípé ńlá bí ma yóò fọ ọmọ yìí níbi ó bù fún ọlọ́run ọkàn lára ó ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé àlátàwọn bá dé lá wọ́n á fi dókà ọlọ́ wọ́n lé nǹkan kẹrin alárẹ̀ wọ́n máa ń jẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀gbọ̀ rẹ̀ wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ ní àwọn pé ẹni tí ìdìbò náà fẹ́ ní àwọn ọjà wọ́n ní ìgbà àwọn tọ́jú àwọn ọmọ àwọn tó fi ọ̀nà tó máa ń tàjà ní ọjà tó sì máa ń pẹ́lẹ̀ tí ó sì máa ń mọ́ máa ń yẹ kẹta yìí. na ẹni tó bá ní ọjà rẹ̀ tó tà ẹni tó ti lé kọ́kú tó ọ̀rẹ́ ṣe nù but wọ́n lọ rajà tó ń kò máa pẹ́ síbẹ̀ kódà ibo nínú táwọn fáwọn sọ̀rọ̀ ni pé ibẹ̀ tó bá fẹ́ lọ tajà náà kò dáa tó yẹ kó wọn náà kọ́ máa dé bẹ́ẹ̀ wọn ló tún máa pẹ́ fún un bẹ́ẹ̀ lórí ń bẹ tí apẹ́rẹ́ àyíká ni tó kó wọn náà kọ́ dé ọ̀dà wọn ló tún sáré fún un bẹ́ẹ̀ wọn ló tún kàn fún un bẹ́ẹ̀ òkété kí wọn lọ dó kí wọn mú lẹ́gẹ̀dẹ̀ sí bẹ́ẹ̀ torí àyà ṣètọ́nù alẹ́ sọ̀tọ́ làwọn sọ pé àwọn ilẹ̀ tó dáa lórílẹ̀ ayé náà làwọn mọ́ṣáláṣí àwọn ibi tó burú jù lórílẹ̀ ayé náà ni wọ́n jà. خير بقاع الأرض مساجدها وشر بقاع الأرض أسواقها الذي الأطار والله أعلم nípa ẹ̀ẹ́dọ̀ pé ẹ̀ẹ́dọ̀ lọ́jà tó ń ṣe irú kàrọ̀n lọ́jà ẹ̀ẹ́dọ̀ tó bóyá ọba rẹ̀ ní ìpòjẹ́ tó bóyá àwọn ìpàdà sí ọba ń sọ àbí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ẹ̀ẹ́dọ̀ tó bóyá bí ya máa maka turawa mata to ya kada fuka qur'ani to to tun matsala ci ba sai kawai bí mọ́ṣáláṣí bá wà ní àárín ọjà ẹ̀rí pé ìbẹ̀wọ̀n ó ti yàtọ̀ náà òun ti dé mọ́ṣáláṣí ní àárín ibi tí òun wà tó mọ́sálásí yẹn àyígbèdájọ́ ọjà lé òun mọ́ ìlú òun bá wọn. dẹ́lẹ́yìn náà ẹni tó bá wọ pé ah, ọwá wà láàrin ìjà àbọ̀lọ̀ lè rajà ọwá rẹ̀ nìkan fi hàn kó ṣe kó bá sọ̀rọ̀ gbogbo bá tó lọ́kọ́ tó ń gbàgbé bá sọ̀rọ̀ àwọn kan wá sọ́jọ́ rẹ̀ gẹ̀dẹ̀ pé tẹ́sán náà lè jòkó máa gẹ́gẹ́ bí wọ́n àwọn àti mọ̀ sọ́lẹ̀ kan rẹ̀ tó pé ọjà làwọn mọ̀mọ́lẹ́ tí ju wá àti tí ìyẹn níbi rẹ̀ rí o. لأن أقول لك لما قلت لا يا قرآن قل وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون tòrẹ́lẹ́ fẹ́ kó ọyọ́ lọ wà látìmọ̀lẹ́ tó kó alámìbà wọn tó ẹkún kálukú kalẹ̀ wọ́n nílé wọ́n lágbègbè tó ti máa gbọ́ tí wọ́n bá fẹ́ gbọ́ tó wà àti ń bẹ́ẹ̀ tó gbọ́nà kó sàmì fún wa àfi tó ẹgbẹ́ bá lè kápá tó agbéwà tó wá ẹ̀rù nìkan ẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́jà lẹ́kọ̀ọ́ wọ́n ní pé níjọba yìí abẹ́síwájú everybody wà ní gbogbo wọn tilẹ̀ wò ọmọ ìṣẹ́lẹ̀ ń lọ bọ́ọ̀mù dáadáa kúrò àìmọye iṣẹ́ mi gẹ́gẹ́ tuntun wà sílẹ̀ because everybody gbogbo ẹ̀yẹ́ ni wọ́n jọ sọ pé abẹ́sí public lecture láàrin ìjà ní alákòóró ní gbogbo tọ̀njú gbogbo ẹ̀ nísàlẹ̀ gbogbo ẹ̀ káàkiri pẹpẹ tí wọn gbogbo wọn bá yẹ táwọn akẹ́kọ̀ọ́ wo ó ti fa ó ti ọ̀gbọ̀n yẹn ń yá tó ẹ lọ fẹ ẹ ọfẹ ọfẹ ọfẹ gbọ́ wà sínú àmọ́ wọn lé wọn ti wá jẹ nípò alẹ́ àwọn bá ti wọn lọ wọn mọ orojọ kó lẹ́nu lọ́mọ pílé nǹkan tó kí ni tí wọ́n yí ọmọ ọlọ́kùnrin ṣàwọn náà. ẹ̀rọ ìpò ìtọ́rí Sọ̀pẹ́ àdájú lọ lọ sí ọgọ́rùn-ún ìrọ́ òun nìkan yóò sì mọ́lọ lè ṣe fàájí yọ́n rọrùn nípa ọ̀rọ̀ ẹ̀sìn níbẹ̀. Sọ̀pẹ́ àwọn olú àwọn sọ̀pẹ́ kálúwà nǹkan ló wà kọ́ àwọn kọ́ ní kí àwọn fáwọn ọmọdé rè bí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìdájọ́ ẹ̀kọ́ tí ìwé fáńdẹ́sọ̀ lọ́fọ́lá nígbà yẹn àwọn àmọ́ wọn ń ṣàlẹ́jà rẹ̀ pé lẹ́yìn ìgbà tí ànábì ti bẹ̀rẹ̀ wá ètò ti bẹ̀rẹ̀ sí ní ti dá wà ẹ̀sùn pàtó tó lọ sí rọ́ọ̀rì rẹ̀ láàmú ìlú mẹ́rin tó kò sí mọ́ ẹ̀ lérí mọ́ tòun túmọ̀ sí pé ìyẹn kọ́bílà lọ́wọ́ ṣùgbọ́n síwájú kí wà yìí kó bẹ̀rẹ̀ ni lẹ́yìn ìgbà tí wà yìí sí àlẹ́ ìjà kó bẹ̀. délẹ̀ iná tó bá ní kó sàárẹ̀ ṣe ń tí ń jẹ́ kọ́lùwà tálẹ́bì tó ṣerú nǹkan tí ń jẹ́ kọ́lùwà ẹ̀ẹ́dì káàpù làbẹ́ ní ṣe ó sì ní táìmù tí ń ṣe ní ọ̀rọ̀mọ̀bọ́ọ̀ ni mo ń ṣe kí n pẹ́ẹ́nì kọ́kọ́ wa kó sílé kó lóun fẹ́ lo iye ọ̀sẹ̀ kan lé àbí jọ àbí fọ́tí ní jáde tó ní lọ kírun ní mẹ́ta sí i ò kírun jímọ̀ yìí yóò sọ̀rọ̀ pé kò الله ní yẹ́rẹ́ ọmọ ẹ̀rọ sọ̀rọ̀ ṣáà nìkan mọ̀ àbúrúkú. ẹ tabari kọ ẹ tí wọ́n ti kò tọ́ pé ìyá béèrè tó rẹ̀ rí tìjẹ́ kò sí irú ní pété ẹ̀rọ ara tó ń ṣe wá sílẹ̀ rẹ̀ jà kí wọ́n jẹ́ béèrè rẹ̀ tí òṣèlú ẹ̀rí fún ọmọ ṣe náà yóò wọ́n ní ìfúkà sọ pé ọ̀rọ̀ ìgbélé àná yóò dáadáa náà ní pípa ọ̀rọ̀ mà àbẹ́ tó ní tó wà sí ọ̀bá wọn. ṣe tó àti pé náà ní òpin ìrànwọ́ lọ lájú ilé lórí nǹkan báwọn kò sí ara ẹni pé òun fẹ́ẹ́ sọ wọn kó kò lẹ́nu ẹ̀wọ̀n bàbá tí wọ́n sọ ó ti gbọ́ fún ọba tó ní kò lẹ́nu ẹ̀fọ́ ti já kò lẹ́ àwọn so ọmọ ọmọ kékeré ni àwọn arájọ ọmọ orújọ wọ́n ti lẹ́ mẹ́dísìn tẹ̀lé tó tẹ̀lé mọ́ ẹ̀sìn ẹni tó délé rí ní òun ti lórí oṣù kó mẹ́ òun ti kú lórí òun lọ ìtàn ló yẹn ń ṣe yẹn wọ́n kó ṣàwọn ẹ̀ tó ṣàlùkọ́ wọn ṣàlùkọ́ ẹ̀ṣẹ́ lọ́wọ́ láàrin àwọn ẹ̀